fi ṣe mo máa ránṣẹ́ sí kó lè mọ̀ òun ló ṣe máa jẹ́ ààrẹ ọ̀nà kankan fún. àsọtẹ́lẹ̀ bàbá tibẹ̀ tán a sọ̀rọ̀ ṣe wòlíì lórí ọ̀rọ̀ Sunday Igboho kó má jẹ́ pé ó ti ń bọ̀ wá ṣe díẹ̀díẹ̀ bèrèbèrè nítorí Sunday Igboho ti wá kúrò ní Kotonu báyìí ó ti wà nílùú Germany ẹ sì mọ̀ pé Nàìjíríà gọọmẹ̀ntì láwọn ò lọ́wọ́ ń bẹ̀ lórí bó ṣe jáde Sunday Igboho ṣáà sì ní òun ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ lórí pẹrẹwu kó má jẹ́ pé mẹ́sẹ̀ẹ̀jì bàbá Tibetan fẹ́ ṣẹlẹ̀ báyìí o lórí ọ̀rọ̀ tó sọ lọ́jọ́sí pé Ìgbòho òòṣà ló sì máa di ààrẹ ọ̀nà kakanfò fún gbogbo Yorùbá bàbá Tibetan sọ̀rọ̀ lórí bí Ìgbòho ṣe jẹ́ líṣàbí àkókò yìí fún àwọn Yorùbá bàbá yìí sọ kí sọ̀rọ̀ lórí àwọn tó ti jẹ ààrẹ ọ̀nà kakanfò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ní láti gbọ́ ohun tí bàbá Tibetan yìí sọ mò ń bọ̀ ẹ gbọ́ ohun tí bàbá yìí sọ nínú fọ́nrán tí màá mú wá fún yín láìpẹ́